ìta àgbàlérò nìyó ẹlẹ́ẹ̀kejì Tinubu kọ́ ló lè ṣe é ìwọ ló lè ṣe é ọba kan mọ̀ ń ṣe ilé òfin mọ̀ ń ṣe àtìyànjú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́wọ́n àlá à ń fẹnu wa à ń fi sọ̀rọ̀ òdì sáwọn àjọba wa ọlọ́run fi déédé àsìkò yìí ọ́ mo fa ìníkù rẹ pè ọ́ mo fi bójú tó pè ọ́ mo fi àwẹ̀ tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan tá a gbà mo fi pe ìwọ ọlọ́run bá wa yanjú nàìjíríà kí kú táwọn àgbà wa bóun wa bóun wa ẹ dákun ẹ dìde mo fi ànábì bẹ̀ yín ẹ má bínú mo fi ọlọ́run bẹ̀ yín ẹ má bínú pé mo dá yín kúnlẹ̀. mo tẹ́wọ́ fati aláǹkè àìsàn ìsìnkú ìbẹ̀rẹ̀ ìsìnkú parí ẹsẹ̀ láṣẹ.

ẹ mo mọ mo ti kí gòsì mo fẹ́ káwọn náà lọ́tọ̀ àgọ́ torí bí ẹni tó rán ẹni tó rán wá ti dé káwọn fò wọ́n ọlọ́run ò fò yìí ọlọ́dẹ mi yóò gùn ẹ̀yin náà tó lọ bìkan fúnra yín láì tètè gòsì ra yín àmọ́ ẹ gbà fún gòsì ẹ ọ̀gẹ́dẹ̀ kan èmi máa ń sọ̀rọ̀ o ẹ ti sọ̀rọ̀ mílẹ̀ kẹ́lẹ́ ti sọ̀rọ̀ láyé ti kó fún yín àti gòsì tún dé ẹ̀ torí ìyẹn ẹ wá dókòlẹ̀ ẹ wá kásẹ̀ yìí gòsì rí ọ̀gá mi lọ́yọ́tì nìyẹn láàrin gbogbo èrò ẹni tó ti bọ́ síbi àṣẹ èèyàn ńlá tó ti sọ̀rọ̀ ọ̀bí àfọ̀ èèyàn ńlá kan èèyàn ńlá tó wá dé wà láyé bẹ́ẹ̀ àwọn òní sálọ àmọ́ làwọn fẹ́ tọ́ gbígbẹ́ gbà wọn wọn àtọ́ lọ yàgbẹ́ ẹ wà tó ọ̀tàfẹ́ tó dé. ọlọ́sàn àbábáyọ̀ sàràkínú bárakà ojú ìgbà ìgbọ́ ìsìn bárakà ìjọba ẹja sì bá tí a kan Ọlọ́run jọ kó dákun kó forí tì wá gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ á ti mọ̀ ọ́n kó yọ́nú sí wa lọ́wọ́ yọjú báyìí lọ o wàhálà ti dé o nítorí tá a pé ní kò ní kẹta gbogbo mélòó ní lálẹ́ náà tá a lọ adé ọ̀tẹ́ síkàbàrí la bá àwọn mọ́tò lójú ọ̀nà bíi wà lóru àwọn mọ́tò ń bẹ lójú ọ̀nà wọ́n wá tán wọ́n kọ́ lójú ọ̀nà èkó padà ọ̀lọ́gbọ́n àwọn padà kí ló dé náà bá ní àwọn olè ń jà ní ọ̀ọ́kán ẹ̀rá wọ́n ní gbàgbé gbàgbé kò yí àgbà ẹranko lé mi bọ̀ wá kò yí ọdẹ wọ́n ní àfa àbẹ́yẹ ó sàn kẹ́tẹ̀ lẹ́yìn olóyà bí mo ṣe túra múnú gbẹdọ̀ kò ti yá kò sí láti mi ò lè rìn lábá ń lọ àṣekẹ́sà wọlé àtàwọn kidnapper ni wọ́n ti wọ́n ti dá fẹ́sà méjì dúró wọ́n dẹ̀ kọ́ àwọn táwọn bẹ̀ ọkọ̀ wọn gbó lọ ó kà ó kà àwọn kéèké nu ọkọ̀ aláya tó bá wá ìlú àwọn ó lè jẹ tẹ́tẹ́ kí wọn tán tó kà wọ́n kékeré wọn fi jẹun lọ́la ìbọn sì wà káàkiri ìbọn tí ìbọn ti di tọ́yìn nísì ìbọn tí ò ní ìbọn so wọ́n kà dá fẹ́sà méjì dúró wọ́n dẹ̀ kún ọ lọ. ẹ má jẹ́ kó di wọn tẹ̀ ní sẹ́lọ̀rù mọ́ àwọn èèyàn kó wọ́n ti ká àwọn ẹ̀jẹ̀ àwọn ẹran ara ọba yìí ebi ti dé èyí ta ẹ̀jẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ ló mọ bí méjì ẹ̀ lè mọ tí ń sọ o ẹ wá wu àwa ní peter tí kọ́ ọmọ ní kéwú à ń rí wàhálà gọ́ọ̀mẹ̀ntì ìjọba ẹ lọ ẹ mójútó ọ̀rọ̀ àwọn àfáà ẹ lọ yanjú sáwọn àfáà àwọn tí ó kàwé tí wọn ò ní certificate tí wọn ò ní certificate láti ló wí bẹ́ẹ̀ náà náà ń ṣe kí lóore tẹ́lẹ̀ àwọn àfáà tẹ o tẹ síbẹ̀ aráàlú kọ ẹ wọ́n ti mọ̀ pé ọ̀rà kílẹ̀ náà ń ṣe òṣèlú òṣè ìlú ẹ̀yin náà náà ń ṣe onídìí ìwọ́n náà lọ kàwé tiẹ̀ wọ́n ti kàwé ó di sẹ́ aláwọ̀ àfọ́ kàwé àwọn àtàwọn ní sàtífíkẹ́ẹ̀tì kankan kùránì náà fi fún sàtífíkẹ́ẹ̀tì wa ẹ wá wo ibi tá à ń gbé kí la need ẹ wá ṣe fún wa ó wà nù kẹtẹ́ mi rọrùn kọ́dà ó lè jẹ́ pé ɛni granu wa ta yɛn jɛ lii gbogbo kan mi sɛlɛ wà náà kí lọ́rọ̀ wa dá o àwọn yẹn rí àwọn yẹn rí wàhálà o torí ẹ àwọn kan wà lè ṣe sùúrù wọn pọ̀tà wọn fi ẹ̀ṣẹ̀ jẹun bí ẹ bá dẹ̀ fi ẹ̀ṣẹ̀ jẹun nílùú tí wọn ò ti fún àwọn yẹn lẹ́tọ̀ọ́ wọn bó lọ́wọ́ sí dáa. Ìkòròdú lágíríkì Òwútú Òwútú FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Òwútú FM ní kẹ́ máa gbọ́ Òwútú TV ní kẹ́ máa wò Òwútú.